ayé wọn ò balance mọ́ báyìí. ah bá a bá jalè bí ilé ẹ̀sán wọkọ̀. ah tá a bá jalè. is it that worst. ọ wọ sí kẹlẹbẹ ọ wọ sí regede bàbá mi à ní ríru ẹ. àmín. ọmọ yín ò ní ríru ẹ. àmín ọmọ gbogbo wa tá à ń bẹ bí ò ní ríru ẹ. àmín. ó ní di àdúrà gidi. a ti dìde padà gan bí wọ́n bá gba ṣọ́ọ̀bù yìí padà gan báyìí ṣọ́ọ̀bù tá à ń jà àti tá à ń sọ̀rọ̀ mm. tí bá gbà padà gan ìrákòrò gan ni kò lè. Mm. Ah. kò sí ní ò lè ṣe. ah nǹkan ti bàjẹ́ jìnnà sójú lásán sì ni. ah ọ̀rọ̀ ta lẹ wá lẹ́lẹ́ mú wá sórí ètò yìí. ọ̀rọ̀ Mọ́rẹ́nikẹ́. Mọ́rẹ́nikẹ́. ẹlẹ́kọ̀ ìyàwó Adébólú ẹjọ́ tí mo fẹ́ ń sìn yẹn. Adébólú ló tún fẹ́ sìn. Adébólú mi mọ́. Adébólú ok nígbà tó kó lọ́dọ̀ tí. wọ́n lẹ ní ṣọ́ọ̀bù gbági ti jẹ́. èmi ni mo ní ṣọ́ọ̀bù mi mo ṣọ́ọ̀bù mi ìgbà tí mo gbà ọdún kan tí mo gbà níyà ẹ̀ ní òun fẹ́ ta. ìyàwó. ìyá àjìjá ló ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni àti náà fẹ́ tà á ah, máa ní òun náà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi sìn pé custom kan ṣé mi dá kan lórí afẹ́fẹ́ custom tó gba container kan lọ́wọ́ mi hmm, pé ah container tó gbà lọ́wọ́ mi kò lè jẹ́ ń ra ṣọ́ọ̀bù báyìí wá ní ah wàá rà ni ó jẹ́ fún mi ní ó jẹ́ ìyá mi ní one million naira. ìyẹn ìyàwó yín o bẹ́ẹ̀ni nígbà náà bẹ́ẹ̀ni. ó wá rajà ni o. ó wá rajà ní tó wá rajà ó bí ọmọ tí ń tí mo náà fẹ́ ra jàbífà lọ́mọ mi. lẹ́yìn lẹ́yìn padà fẹ́. bẹ́ẹ̀ mo ní à ìwọ́n tó jẹ́ ń ṣe ní bèrè bèrè bèrè ebi ni máa fẹ́ gbẹ̀yìn mi mọ̀ pé mo fẹ́ kó bára mi. làṣẹ bá gùn. bẹ́ẹ̀ ni. ọmọ mélòó ló bí fún yín. ìdààmú ló bí. ìdààmú ló bí fún yín. àjọṣepọ̀ yín wá ń lọ ọ̀ ń lọ ọ̀ ń lọ ọ̀ ń lọ ọjà yín ń tà nǹkan yín ń lò kè sí ńgbà tẹ pàdé ẹ̀. ó ń lọlẹ̀ ni bọ́ẹ̀ tètè mọ̀ pé ń lọlẹ̀. ṣé ẹ̀ mọ̀gbà tí I don't understand ẹ sọ kí ló ṣẹlẹ̀ fún wa ẹ sọ da sọ́ọ̀bù yín lójú nìkan fi dàrú tó yẹn ní gbogbo nǹkan yín fi di tiẹ̀ ẹ jí ó yé wa because ṣọ́ọ̀bù tá à ń sọ yìí ó lòun ló ní nà. nǹkan ló ní ṣọ́ọ̀bù tó jẹ́ àbúrò mi tó jọmọ ìyá mi gan mo máa ń fàdà lè kiri gbà yín pé tó má dà sọ̀rọ̀ mi gbà yín. nǹkan ló ní ṣọ́ọ̀bù ọ̀hún ọjà jẹ́ ti bá wa pé ọ ti bá wa sọ ó yẹn ni wọ́n ń rùn ní ló fi gbé mi ó ń ta nǹkan ìjàmbá ìbàlẹ̀ òun náà ń ta. ẹ kí lọ sí bẹ́ẹ̀ lọ́wọ́ ara sọ ni ta ló kọ́ńṣẹ́. mi ì mọ̀ ìgbà tó kọ́ńṣẹ́. bó ló ṣe wá dẹ tí ń ta aṣọ ń gbági. ó ti ń ta aṣọ tèmi tó dé ọjà. ọjà ló náà wà. bẹ́ẹ̀ni ọjà ló náà wà. ok ó tún wá ra ọjà lọ́wọ́ yín ni. bẹ́ẹ̀ni èmi máa ń supply ni. Hmm, supply lẹ́yìn ẹlẹ́yọ làwọn. bẹ́ẹ̀ni ẹ̀rẹ̀ sọ bí pọ́wá láti ta. no lẹ́sàn ká gèlègé ni gbogbo ọmọ. ẹ bọ́ pé ọ̀rọ̀ gbági sí gbági ó yẹ kó búrẹ́kẹ́ báyìí. ó ti bá wa yanjú sẹ́nu àwọn ọ̀gbàbá gbági àwa ń gbági ọ̀kọ́rọ̀ ni ọ̀tọ́rọ̀ lójú wọn. gbèsè bí wọn náà ta lẹ fẹjọ́ sùn gbà tẹ́ fi gbé lọ ní wọ́n sábà bá yín lé sá ẹ sábà bẹ̀rẹ̀ níbo ló ń ti ń ta ètí ń ta tẹ́lẹ̀ ọjà náà ti ń ta. àti níbo ni ṣọ́ọ̀pù tiẹ̀ wà tẹ́lẹ̀ nígbà tẹ́yìn wà ń bẹ̀ yẹn. ṣọ́ọ̀bù wà níbi ṣọ́ọ̀bù kẹrin sọ́jọ́ mi bẹ́ẹ̀ náà ló wà. ọwọ́ á fi ìyẹn pọ̀ ìyẹn náà sì wà ń bẹ̀ ó jẹ́ tó ní extra òun náà tó tó báyìí náà. bọ̀ tí yóò lé kan bẹ́ẹ̀ tẹ́ ń lò náà gbà báyìí náà ní ẹwà iná ló tún fẹ́ bọ́ ọmọ yín lọ́ọ̀. Ah, méje ni mo ṣọ́ọ̀tì mo ló gbà tó pàdé ẹ. méje àti store. mélòó ló wá kú báyìí. kò kún ọkàn mọ́. Ah, ẹ̀kọ́ tó kúrò ló ń fẹ́ ṣọ́ọ̀bù méje lọ́ba lọ́wọ́ yìí. kò sẹ́ni tó mọ̀ mí samsidin kò sẹ́ni tó mọ̀ mí nọmba one lọ́mọ mi sí gbági. nọmba one samsidin. nọmba one nọmba one nìkan níbo mọ̀ mí sí. nọmba one. bẹ́ẹ̀ni kò wá sí kankan mọ́. kò sí kankan mọ́. tí o sì kankan mọ́ lóòótọ́ ni. mo fi ọ̀ṣun yà mo fi búra kò sí kankan mọ́. madam ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ ok ṣé ká mú òun yín ká mú bójú yín ó yá máa bọ̀. ẹ kálẹ̀ ọmọ nàìjíríà. yes ma. mo jẹ́ ìkan nínú ara àwọn kọ́sítọ́mọ̀ rẹ̀. ok tó máa ń rajà lọ́wọ́ rẹ̀ nígbà tó dé gbàgì níwájú ọba tá a pè jẹ́rìí rọ ó kó ẹrú kó ẹrú wá sí ọ̀dọ̀ wa ní gbàgì ni tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ tí nǹkan ẹ̀ dẹ̀ ń lọ dáadáa àdédé la rí tó da lárédíò jìjì hmm. tó gbéyàwó wọlé láti gbà yẹn tẹ́ ẹ bá ti ẹ̀dá sí gan yóò sọ̀rọ̀ sí yẹn ni yóò ní kẹ́ gbẹnu sọ̀ ni irú gbogbo àwa tá à ń súgbà rẹ̀ yìí a nífẹ̀ẹ́ ọlọ́ọ̀ni àti pàwa náà bímọ ọkùnrin hmm. Yorùbá lágbéyàwó kì í dáyàwó lóró òun la ṣe tẹ̀lé kò yẹ hmm. ká tẹ̀lé bẹ́ẹ̀ ṣe ń wò yẹn tá a bá tẹ̀lé wá bí tó bá wá bí orin ṣẹ̀wá ní bàbá mi. kábíyèsí ọlọ́run. ẹsẹ̀ lórin dèbí ó ti wá ibi ń jọ̀kan ẹsẹ̀ lórin dègbàgì padà. Ah! tó dé ti mí hẹlẹhẹlẹ tí ò sí nǹkan kan bó ṣe wá bí kò sí nǹkan kan mọ́ gbogbo nǹkan ti tán mi ní parọ́ tẹ̀ jẹ gbogbo bó ṣe ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé obìnrin ni ẹ ti sáko ndì kíní bí o ṣe mọ̀ pé obìnrin àwọn ò ti pariwo àásù bí ṣe ń ṣe wá hmm. òun bóyá ń pìtẹ́ndì torí àwọn ọlọ́mọge nǹkan kan tiẹ̀ wà mí ẹni tó yẹ kó fò òkè ni kó forí gbá kíní gbà hmm. kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan ṣe nǹkan bẹ́ẹ̀ lábí aṣọ rẹ̀ hmm. mi ní parọ́ tẹ̀ ń jẹ kọmọ nàìjíríà gbà. ṣọ́ọ̀bù mélòó ló nílò tó ń gbági gbà. níwájú ọba táìpé ìjẹ́rìí rọ́ mo mọ̀ ìgbà tó ra wíà òsì kan náà ó ní ṣọ́ọ̀pù kò ní ṣọ́ọ̀pù lè tèmi gan mọ̀ ńgbà mo ń gbọjà lọ́wọ́ ẹ̀ ah, tí n bá káàkiri bí mo ti gbà mo mọ̀ tó mẹ́ta fún ara mi lèmi gan mọ̀. ọmọ iṣẹ́ mélòó. Ah, ọmọ tó kó wa láti èkó tèmi mọ ọmọ bíi mẹ́fà. káì. náà ọmọ tó kó wa tán ọmọ tó kó wa yìí wá sọmọ kékeré o ọmọ tí wọn níyàwó nílé ni. káì. ọmọ tó kó wa wọn níyàwó nílé tíyàwó kọ̀ọ̀kan bímọ bíi mẹ́ta bíi mẹ́rin náà ọmọ ṣẹ́ ti ń bẹ rẹ̀ tí mo mọ̀ káyé rè tó bó ṣe rí. ayé wọn ò balance mọ báyìí. ah bá a bá jálẹ̀ bí ilẹ̀ ẹ̀sán wọkọ̀. ah tá a bá jálẹ̀. is it that worst. ọ wọ sí kẹlẹbẹ ọ wọ sí regede bàbá mi à ní ríru ẹ. àmín. Ah, ọmọ yín yóò ní ríru ẹ. àmín ọmọ gbogbo wa tá à ń bẹ bí yóò ní ríru ẹ. àmín. Ah, ó ní di àdúrà gidi. a ti dìde padà gan bẹ́ẹ̀ bá gba ṣọ́ọ̀bù yìí padà gan báyìí ṣọ́ọ̀bù tá à ń jà àti tá à ń sọ̀rọ̀ mm. tí wọ́n bá gbà padà gan ìrákòrò gan ni kò lè. Ah kò sí tọ́lọ́run ò lè ṣe. ah ìka ti bàjẹ́ jìnnà sójú lásán sì ni. ah kì í sojú lásán òun náà tọ̀ wò ni. wọ́n tọ̀ wò ni. wọ́n tọ̀ wò ni. wọ́n tọ̀ wò ni. subahánàlá. wọ́n tọ̀ wò ni ọjà àgbáyan náà rà ni. àgbáyan wà náà rà hmm. ọlọ́mọdé á jẹ́ o. àmín àní sì jẹ. àmín ẹ dìde ẹ jókòó sá hmm. ta lẹ ní ó gba ṣọ́ọ̀bù yín ó fẹ́ gba ṣọ́ọ̀bù yín. mo rẹ ní kẹyìn mo ní kẹyìn ẹkọ ìyá junior. mo fẹ́ gba ṣọ́ọ̀bù yín. ó ń gbé sọ́nsí ní Abọ́jàn. madam moreni kẹ́ ẹ lẹ́kọ̀ọ́ ìyá junior ní Ṣọ̀ún lábọ́ọ̀dàn á ti pè yín wọ́n lẹ ní ẹ ń lọ sí Òṣogbo kéèsì wà lóṣogbo there is nothing bad in that àwa náà tẹ̀lé yín lóṣogbo ọkùnrin náà wà lóṣogbo àwọn ọlọ́pàá dẹ̀ ṣiṣẹ́ wọn diligently professionally àwọn ọlọ́pàá Òṣogbo zone eleven wọ́n ṣe dáadáa náà tẹ́ ti wá tòṣogbo dé àti mọ̀rẹ́nikẹ́ kéèsì yìí ò sí ní kóòtù o tí kéèsì bá wọ kóòtù ni wọ́n lè sọ ní orí afẹ́fẹ́ kéèsì yóò wà established ní any court wọ́n dẹ̀ sọ pé gbogbo àwọn bàbá ní ọjà agbági tuntun ti báyìí sọ wọ́n sì sọ fún yín pé kẹ́ ẹ ṣe báyìí kẹ́ ẹ ṣe báyìí ẹni tó ní bíi ni àti mọ́rẹ́nikẹ́ nítọ́ pamọ́ ojú ọlọ́run ló tò àwọn ò sí ń bẹ̀ ṣùgbọ́n ẹni tí ò sí ní ewúrẹ́ rẹ̀ bì kan wọ́n sì lẹ́ni àtìrànmọ́ ò lè dákẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ yọ ọ́ jẹ̀bi ìbá dáa kẹ́ ẹ jẹ́ kọ́mọ nàìjíríà ó gbọ́ pé rọ́ọ̀nì màmá yìí ń pamọ́ yìí àwọn èèyàn ti ń wò bíi pé ẹni bímọ lẹ́nikẹ́ a sì bá yín lòwò pọ̀ rí dábàá pé ṣèjàmbá wa àdáyé màbá rí àfàìmániri múni lọ́tàá ẹ yọjú sí wa o ẹ yọjú sí wa àwọn èèyàn ti ń wò pé tọ́ sóbìn ọkùnrin ṣé bàbá yìí sì rìn níjọ́ wọn pàdé yín ni àbíbó ni ẹ tún pè kán lágbàáyún náà ráhùn kọ́lọ̀ sànù wa mọ́rẹ́nikẹ́ ìyá akíndẹ̀pẹ̀ wọ́n. ìyá junior. ìyá junior nígbà kí tuntun bàdàn gbogbo àwọn tẹ́ẹ̀jọ́ mọ́ ìtajà ńbẹ̀ náà wọ́n ní ẹ ti dá sí wọn lẹ̀ ní ẹ ẹ faramọ́ tí wọ́n sọ ẹ wá sọ fọmọ nàìjíríà náà ẹ já túnjọ wò tó wá sí pé bàbá yìí ni ọ bọ́ sípò ẹ̀ tí ẹ̀yàn jẹ lónìí tó débì tẹ́ ẹ̀ torí ẹ̀ lè yọjú tẹ́yìn náà bá bọ́ pò ẹ̀ tí ẹ̀yàn jẹ lọ́la ńkọ́ tó wá jẹ́ pẹ́yìn náà sáwá bì kò yé yín àǹtí Mọ́rẹ́nikẹ́ àmọ́ retí yín o ọlá ọdọwọ́ rẹ àmúlélẹ̀ ó ti confam fún mi tó bá jẹ́ pé lóòótọ́ bó ṣe wí lórí ní gbọ́dọ̀ gbọ́ nǹkan kan ju pé ká ṣàṣeyọrí iṣẹ́ yìí lọ ó ti yé. alájí ìkọ́kọ́ yẹn ti wà nípa ti fọ́tò mi ọjọ́ tó ń tó gbèrè ṣọ́ọ̀bù yẹn wá fọ́tò mi jábọ́ ń bẹ̀ gbogbo wọn bàbá bàbá àtìyá ọjà tó wà ń bẹ̀ gbogbo lórí ó fi rẹ́gbà ìwò kankan sẹ́yìn ẹ̀ ó yẹ ní fọ́tò mi fọ́tò mi ò ní ìwọ́yọ̀ ṣe bẹ̀rẹ̀ máa pa ìjà nù ni ó ṣojú gbogbo àwọn bàbá tó wà ń bẹ̀ ah. àtàwọn ìyá tó wà ń bẹ̀ lọ́jà. kí ni fọ́tò oh, fọ́tò ọlọ́fin hàn yín inú mẹ́tàlá tí wọ́n ti fojú yín rí ni fọ́tò yóò lóun ọjà bọ̀ wọ́n ti lò tán ah, eh. tẹ bá yẹ fọ́tò yín wò sẹ́bẹ̀ ẹ̀ ti níjọ ìpàdé wọn lẹ́rìí. ìtì ah. ń ṣe yín pọ̀. èyí tó ṣe é sọ láfẹ́fẹ́ là ń sọ ni bàbá ẹ dìde mo rẹ́ ni kí ọ̀yọ́ ojú sí wa ẹ dìde fọ́tò jábọ́ mm. <laughs> fọ́tò yìí wà ń bi tí ẹ lè rí báyìí nítòjú fọ́tò ló ń bẹ́ ń bi tẹ́ ẹ lè rí ẹ dìde fọ́tò jábọ́. wọ́n ah, ah. àtọmọ àti ìyá ni wọ́n lè pẹ̀ mí àtọmọ yín àti ìyá bí. àtọmọ àti ìyá àti ìyá. <laughs> ẹ wá gbà mí sẹ́yìn mi rò pé ẹ tẹ́lẹ̀ ni pé kí sọ yìí. wọ́n lè pẹ̀mí ẹ̀ ṣèfù à etí ń bẹ ń lẹ́jú ṣọ́ọ̀bù lọ bẹ́ẹ̀ gba ṣọ́ọ̀bù náà ẹ̀ tún gbọ́dọ̀ sún wọ́n gbìyànjú agbọ́dọ̀ lọ́dọ̀ wọn ọ́n ti gbájú lórí ọ̀rọ̀